admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ó mú ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa lọ ní àná ó dẹ̀ dá padà láàárọ̀ yìí náà nídàájí òní tá a tún jí iná ó fún mi láǹfààní ó fẹ́yìn náà láǹfààní pé ká tún pàdé ara wa la fi máa ń pàdé ara wa ní ìdajì tòní náà a dúpẹ́ fún Allah gbogbo gbà la máa yìn gbogbo gbà la máa dúpẹ́ fún àlélò míì tá a tún máa gbọ́pẹ́ fún bí ìṣe Allah subhanahu wa ta'ala torí pé òun náà ní ṣe àwọn nǹkan yìí òun ní ṣe fún wa ọlọ́ba tí máa ń pààyàn ọlọ́ba tí máa ń jiyàn kálá òkójọ́ kò fi ẹ̀mí wálẹ̀ sí orí dáadáa kó túbọ̀ ràn wá lọ́wọ́ àrísìkí ìrọ̀rùn àlàáfíà ara ẹ̀mí gígùn ìdùnnú tí ó mọ́júmọ́ tí ó tún kalẹ́ tí ó tún mọ́júmọ́ kàràkójọ kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn bani ránṣẹ́ àlàáfíà sí wọn àwa náà má fa àìsàn ṣe wá ṣàánú fún wa gbogbo àwọn tó ti rọmọ bí bani jogún ọmọ alálùbáríkà fún wa àwa náà tá a ti bí tiwa náà mọ́ lu àwọn ọmọ náà mọ́ lu wọn pamọ́ wa lọ́wọ́ dó tiwa kó wà pẹ̀lú wa ìkẹ́ àtìgẹ́ kó bá síwájú wa nábì wa Muhammad àtàwọn ará ilé ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn sàbí ànábì tí wọ́n dúró tì í àti gbogbo àwa mùsùlùmí pátápátá tá à ń bẹ lórí ilẹ̀ ayé títí tálíkì àmọ́ òfin tó kíkẹ́ alọ́ kó máa bá gbogbo ẹnì kọ̀ọ̀kan wa o asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. lánàá mo ti bẹ̀rẹ̀ tọ́píìkì mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀ṣẹ́bọ yìí ni àwọn ìrújú tán ń dálẹ̀ tán rò báwọn lẹ́rìí òun náà ni mò ń yanjú òun ni mò ń yanjú ẹni tí Allah bá ní kí ìmọ́lẹ̀ ìmọ̀nà kó wà lára ẹ̀ ojú ẹsẹ̀ ni ó mọ̀ gbọ́ tí mo sọ yẹn yé kò sí problem kankan kò sí nǹkan kan bẹ́ẹ̀ rárá bí ti wùlẹ̀ kó mọ̀ sọ ẹ̀yin tẹ́ bá ẹ̀sẹ̀ ń gbọ́ bóyá ti miss ti tẹ́lẹ̀ torí pé mi ní padà síbi tàná yẹn ó gbé láti pinlẹ̀ ni ẹ lọ gbọ́ àwọn tí mo ti ń bá bọ̀ náà láti inú Ramadan ẹ lọ gbọ́ àwọn míì tí mò ń ṣe náà ẹ lọ gbọ́ wọn ẹ má gbọ́ àwọn nǹkan yẹn tẹ́ bá ń gbọ́ wà láì ojú yóò máa là ẹ̀kọ́ ó máa dé fún yẹn sí i kò ní sí rújújú kan tẹ́nìkan kan ó gbé fún yàn kò ní sí náà ṣebí ẹnìkan náà pàdé ní mọ́tò ẹ̀ wọ́n pàdé ẹnìkan nínú mọ́tò nígbà wo nìyẹn wọ́n bá pàdé ẹ̀ ìgbà tí àwọn tó ń pàdé ẹ̀ yìí ara àwọn náà sára àwọn náà pàdé ẹ̀ tán sábà ìgbà táwọn àdúgbò mùsùlùmí tí ò mọ̀ kankan ni wọ́n ní à ṣé mùsùlùmí ni wá ní mùsùlùmí lòun ó sọ mọ̀ pé irun tó ń kí gan yóò mọ̀ pé wọ́n ṣépè fún ẹni tí bá ń kírun nù kùránì ló wá à wọ́n sì á ṣépè fún ẹni tí bá ń kírun nù kùránì lọ́ bá sì fún lọ́ bá mú ìwé kékeré tán kọ dání lọ́ bá sì fún arákùnrin mùsùlùmí lọ́ bá kà fún bẹ́ẹ̀ pé ọlọ́run sọ pé wọ̀wá ìlú lil musallin ègbé kó máa bá àwọn tí bá ń kírun bóun náà ṣe wá rí báńkì ẹ̀ tóun sì ń kírun àsóhun wéṣì táàmì látijọ́ ẹni bóun náà ṣe kéde pé òun gba kinní kan lólúwa tó lùgbàlà òun nù bọ́n ṣe ra múnu ṣe rí i pé kí ló fà á tán fi sí lọ́nà àìmọ̀kàmọ̀kà ṣe ti pé lójú tiẹ̀ nísìn wọ́n ti mẹ́rìí wá fún un bẹ́ẹ̀ sì ẹ̀rí tán mú wáyé wọ́n ti boyún jẹ́ wọn lára wọ́n ti gé orí ẹ̀ wọ́n ti gé díẹ̀ wọ́n ti gé àárín ẹ̀ wọ́n dẹ̀ pírísẹ́ǹtì ẹ̀ fún un sẹ́yìnpé tó bá jẹ́ ẹni tó mọ̀kàmọ̀kà ni sẹ́yìnpé kò ní fọ́ọ̀lù síbẹ̀ kò ní fọ́ọ̀lù síbẹ̀ ẹnìkan pè mí jọ ẹnìyẹn ó pè mí náà ni ó ní wọ́n á sọ pé sufi wà ní islam ni sufi ti lè wà ní islam níbo láti bó sí bò àwọn ni wọ́n sì wá fún un lẹ́rìí o ẹni tó pè mí kò mọ anything kò mọ kéwù kò mọ kankan nú ẹ̀sìn ó kàn jẹ́ mùsùlùmí ó ní wọ́n dẹ̀ wá fún un lẹ́rìí o pé wọ́n sọ pé sufi gan wà ní kùránì pé à sufi wà ní kùránì bó ló wà nbẹ wọn á ní kó gbé fóònù fún ẹni yẹn fún àfa yẹn gbàdúrà wọn á ní kó gbé fóònù fún kò wá lè gba fóònù mà gbàtó ti mọ̀ pé mi mọ̀ sọ̀rọ̀ kò lè gba fóònù yẹn mọ́ n ah, bá ní bọ̀tì kó sọ̀rọ̀ náà pé ẹ̀rí wo ló mú wa àti àyà tó lọ mú wa fún ibi tá sọ pé fi suhufi Ibrahim wa Musa fi sẹ́ńgbọ́ fi suhufi Ibrahim wa Musa àlọ́ ní ọ̀rọ̀ tó ń bá bọ̀ yìí ó wà nínú ìwé ànábì Ibrahim ìwé tó ń fún ànábì Ibrahim àti ànábì Musa suhufi òun wá ń gbé nígbé sufi fẹ́ nìyẹn sufi ló dẹ̀ wà bẹ́ẹ̀ dáńpẹ́ ni sufi ni pé ìwé tírà tó ń fún ànábì Ibrahim àti Musa òun wá ka kíní yẹn fẹ́ nìyẹn ó wá pronounce bí ìgbà tí yẹn bá pe sufi ṣe é pé kí ló fà á tó fi gbé fún ìgbà tí ó màkàmàkà ni mo fi sọ lánàá pé ẹni tí ò bá ti mọ ohun tí ń ṣe ní tó ń ṣe yẹn gangan kì í ṣe pé wulẹ̀ yí ọ wọ́n lè dàrú mọ́ ọ lọ́wọ́ àtẹnitá ẹ̀ yes ẹni tán fún ní gold tó yẹ pé pure gold ni tí ẹnìkan bá dé kò dẹ̀ dá gold mà tẹ́nìkan bá dé tó bá kọ̀ǹdẹ́mù ẹ̀ fún pé kíní tó mú dání ò dáa àwọn èyí rà á mọ́ lọ́jà yóò fọ́ọ̀lù náà bọ̀tọ̀ ẹgbẹ́ tó dá góòdì mọ́ ni ṣé yóò fọ́ọ̀lù kò lè fọ́ọ̀lù ẹni tí kìnìún ń bọ̀ tí wọ́n sọ pé kìnìún ti ń bọ̀ in fact máa ń báyàn ṣeré o rí bó ṣe fáìn ni ẹ̀ wo orun ẹ̀ bó ṣe rí yá lọ bá a sẹ́pẹ́ ẹni tí yóò bá dá kìnìún mọ́ yóò lọ bá náà bọ̀tọ̀ bá dá kìnìún mọ́ bá ti mọ ohun tí ń ṣe tí ò mọ tó gbé dání anytime náà lè dàrú fún anytime náà lè dàrú fún èyí ló jẹ́ kí n kóra mi sí wàhálà tí mo kóra mi sí torí ẹ̀yin mùsùlùmí ni kìí ṣe torí àwọn ọmọ ilé àyàfi tó bá wù àlọ́ láti fọ̀nà mọ àwọn náà ló yà kó wọ́n ń gbọ́ o gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ata ẹ̀ wọ́n ń gbọ́ yẹtí kó wọ́n gbọ́ mo dẹ̀ ń challenge wọn kán fèsì lórí ẹ̀ kí n gbọ́ wọ́n ń gbọ́ gbogbo ẹ̀ náà ń gbọ́ mo mọ̀ kó ń gbọ́ so nítorí náà ẹ̀kọ́ ní kẹjẹ́ ká bójútó nọ́mbà tí mo fẹ́ pè fún yín tẹ́ bá fẹ́ jàǹfààní gbogbo àwọn tí mo ti ṣe tẹ́lẹ̀ èyí tí mò ń ṣe lórí rédíò eléyìí èyí tí mò ń ṣe lórí rédíò míì èyí tí mò ń ṣe tí n bá travel èyí tí mò ń ṣe lórí kótóbà tẹ́ máa gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lẹ́yìn náà mo fi somi ara ẹ chaati nọ́mbà tí mo fẹ́ pè lórí whatsapp kìí ṣe kẹ́ kọ́ọ̀lù ẹ o kìí ṣe ẹ chaati ẹ lórí ẹ ṣèfù nọ́mbà yẹn sórí fóònù tí ẹ wà chaati ẹ lórí whatsapp ẹ wá béèrè pé kán sẹ́ndì àwọn líǹkì sí prógámù yẹn fún yín tá a bá ti sẹ́ǹdì wọn sí ẹ kílíkì wọn kẹ ẹ wọnú àwọn kìnnì yẹn inshàlá tààlà ẹ rí gbogbo ẹ̀ ń bẹ̀ nọ́mbà náà ni zero eight one one one zero six three nine three six six nọ́mbà náà ni mo ti pè é ètò kù tí mo fẹ́ yanjú lónìí títà wà fún kaaba hajj tá à ń ṣe àwọn ọmọ ilé ẹ̀bọ́lá ló ń ṣe ń bẹ̀ sẹ́gbẹ́ mo ti ṣàlàyé ìpìlẹ̀ méjì kan lánàá tẹ́ ẹ̀ gbàgbé mo ní gbogbo ohun tálọ́ọ̀bá ti pàṣẹ rẹ̀ tá a rí ẹ̀rí fún nínú Quran àbá a rí fún nínú hadith tó lálàáfíà tó wá sọ pé ìlànà yẹn ká máa fi sìn òun tí ó máa jẹ́bọ ẹ ṣeun kò lè jẹ́bọ náà ṣèbó náà ló yọ̀ǹda mo dẹ̀ káyà fún yín lánàá ẹ padà síbẹ̀ mi fẹ́ padà síbẹ̀ ní tí jẹ́bọ ni pé nǹkan tí àlọ́ ò sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ ẹ̀yin wá mu ní ìlànà ẹlẹ́fẹ́ fi máa jọ́sìn ẹbọ ni ó máa jẹ mo dẹ̀ káyà lánàá pé Allah sọ pé torí pé òun nìkan lòun ní agbára láti dájọ́ láti ṣòfin òun nìkan ni gbogbo ohun tí ń jẹ́ tẹ̀sírì áàtì àfẹ́ ṣòfin lọ́nà ìjọsìn tá a máa gbàjọsìn fún òun nìkan mo ti parí gbogbo ọ̀rọ̀ yẹn lánàá yẹn lọ gbọ́ lẹ́yìn ìgbà yẹn mo wá bọ́ síbi ọ̀rọ̀ pé tọ̀ tá a bá fẹ́ kírun kàábà là ń dojú kọ kí rí ẹ̀ bó ti sọ lánàá a bá ti wá rẹ́ẹ̀rí fún un ó ti parí kì í ṣe ẹbọ mọ́ kò ní jẹ́ ẹbọ bóò ni àlọ́ ò ṣe pàṣẹ nǹkan tí kinní yóò tún mọ jẹ́ pé a tún pẹ̀lú ẹ̀ ní ti jẹ́ pé pẹ̀lú àlọ́ pé ẹ lọ ń gbé ìlànà míì kalẹ̀ tó yàtọ̀ sí ìlànà tí àlọ́ ò gbé kalẹ̀ ẹ wá fi sìn ìyẹn náà ń pè ní pẹ̀lú àlọ́ pé ẹbọ la lọ ń ṣe ń bẹ ń kó fún àwọn ará Saudi ni àlọ ń ṣe kinní kan ni ṣé nǹkan yẹn lẹ́rìí àbí ò lẹ́rìí àwọn àyè tẹ́yìn náà máa ń lọ tó bá dà àwọn àsìkò kan tẹ́lẹ̀ lọ di omi kan ìdí odò kan bì kan tẹ́lẹ̀ lọ sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ mú èrè ẹ̀ wá fún mi mo fẹ́ gbọ́ èrí yẹn kó wá látọ̀dọ̀ àlọ́ òtójọ́ dá wa <laughs> káàdì kẹ́ẹ̀dẹ̀ ká fún abitẹ́ ti rí pé àlọ́ọ̀ ló sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ o tó bá ti lè sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ kò ní jẹ́ bọ tí ò bá ti sẹ́yìn lórí ẹ̀ tẹ́pẹ́ ẹ̀yin lẹ kírètì ẹ̀ ẹ̀bọ ni ó jẹ́ ẹ já lọ sínú sọ́tọ̀ Ali Imran ẹ lọ gbé láti aya ninety seven ẹ̀ka ẹ̀dẹ̀ka ninety eight sọ́tọ̀ Ali Imran Quran chapter three mà nìyẹn ninety seven ninety eight ẹ máa wò ó àlọ́ òní inna awwala baitin wudi lalladhi bibakkata mubarakan wa hudan lil alamin fihi ayatun bayyinat maqami ibrahim wa man dakhalahu kana amina walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila. tẹ̀tìráyà tí mo kà báwọn kí ni túmọ̀ ẹ̀yin náà sì kẹ́ ẹ fúnra yín alọ́ ni inna awwala baytin wudiya linnas ilé ìjọsìn àkọ́kọ́ ààyè ìjọsìn àkọ́kọ́ tóun Allah kọ́kọ́ fi lọ́lẹ̀ lórí ilẹ̀ ayé yìí fún Allah ní sọ̀rọ̀ o ilé ìjọsìn àkọ́kọ́ tó kọ́kọ́ dórí ilẹ̀ yìí orí ilẹ̀ ayé tóun kọ́kọ́ fi lọ́lẹ̀ báyìí Allah ní lalladhi bi mubaraka òun náà ní ilé Kaaba yẹn tó wà alálùbáríkà yẹn tó wà ní Maka alọ́ni wahudan lil alamin ìmọ̀nà ló jẹ́ fún gbogbo àgbáyé pátá ìmọ̀nà ni alọ́ni fihi ayatun bayyinat àwọn àmì àwọn àmì tó yanjú ó wà ń bẹ̀ maqamu Ibrahim ààyè táni bí Ibrahim dúró sí tó ti mọ ilé yẹn ó wà ń bẹ̀ alọ́ni wa man dakhalahu kana amina ẹ̀ ń tẹ̀lé o ẹ ń bá wọnú ilé náà tó lọ sí sí hajj ń bẹ ó ti dẹni ìfàyàbalẹ̀ ẹ wàá mọ gbọ́n tá lọ sọ alọ́ni walillahi ala nas hajjul bait ó ti dọ̀ràn yẹn fún gbogbo èèyàn walillahi ala nas ó ti di ọ̀ràn yẹn fún gbogbo èèyàn kí nìkan náà hajjul bait kẹ́ ẹ lọ́ọ́ máa bẹ ilé náà wò yẹn ni pé kẹ́ ẹ lọ́ọ́ máa ṣe hajj lọ síbẹ̀ manista tọ́ a ilayhi sabila gbogbo ẹni tó bá ti lágbára lòún sọ o. That's why mùsùlùmí mi ò tí ì ṣe hajj mùsùlùmí mi ò tí ì ṣe hajj nígbà tí ó bá lágbára bẹ́ẹ̀ kò lágbára owó àbí kò lágbára àlàáfíà làlọ́ òfin fi kún pé ó ti di ọ̀ranyàn gbogbo ẹni tó bá lágbára láti lọ síbẹ̀ kó lọ ṣàbẹ̀wò ilé yẹn kó dẹ̀ lọ ṣe àwọn iṣẹ́ tó ń pa láṣẹ ń bẹ̀. àyà tí mo kà yìí kí ni tọ́ka sí ń tọ́ka pé ká máa sìnrìn àjò lọ sí ilé yẹn ibo ni ilé yẹn wà fún àlọ́ ló sọ ó ló wà ní mọ́ka ìdí nìyẹn tá a fi ń lọ bẹ̀. n tí mo sọ wẹ́rẹ́ yìí pẹ̀lú ìpìnlẹ̀ tí mo sọ fún alánà tí mo ti tún reléré fi lónìí ó túmọ̀ sí kó lẹ́rìí àbí ò lẹ́rìí bó nìyẹn ti ń jẹ́ bọ̀. sẹ́yìn pé ó ti sọ ó ti pa ọ́ láṣẹ ń sìn pé ká lọ síbẹ̀ ká lọ bẹ̀ ǹjẹ́ wá lẹ́rìí pé ká tàwa fún ẹ̀ ìyẹn ni pé ká máa rọ kí ká ìbá ṣe máa ń ṣe labbaika lahumma yẹn tó lẹ́rìí àbí ò lẹ́rìí màá tún mẹ́rin yùn náà wà mo fi sọ pé kò sí nǹkan tí a fẹ́ ṣe nínú Islam tí ò ní ní ẹ̀rí tá a bá rí àwọn mùsùlùmí kan tí wọ́n ń ṣe nǹkan kan tí kò lẹ́rìí nínú ká pè lẹ́bọ nínú ká pè ní bídíà àwa náà ó sì máa takò wọ́n pé níta ìṣe yóò lẹ́rìí náà ló fi jẹ́ pé àwọn àfáà súnà ẹ mọ̀ gbọ́ tó mọ̀ pa àwọn kankan ní bídíà wọ́n mọ̀ pa àwọn kan ló ní bídíà pé ẹ̀yin yìí mùsùlùmí aládàádálẹ̀ nìyí torí pé àwọn kan tẹ́ ń ṣe ìtẹ́lẹ̀ fi ń ṣe súnà yìí kò sẹ́rìí lórí ẹ̀ kò sẹ́ẹ̀rí náà ará àwọn mùsùlùmí táwọn náà ń pe ṣéwù a ní àwọn mùsùlùmí táwọn náà ń lọ di sàárè tán lọ ń tọrọ nǹkan lọ́dọ̀ sàárè ẹlẹ́bọ làwọn náà kò sí yàtọ̀ àwọn náà ń pera wọn ní mùsùlùmí àwò ẹlẹ́bọ náà ni wọn gbogbo ẹni tí bá ti ń pe nǹkan míì lẹ́yìn Allah ma anzalallahu biha min sultan tí ò dẹ̀ sí ẹ̀rí lórí ẹ̀ pé ká pe nǹkan yẹn ẹbọ ni ó máa jẹ́ so that is why àìmọye ẹni tó jẹ́ nínú mùsùlùmí náà tó pẹ̀rẹ̀ mùsùlùmí tóun náà bá ti ń ṣe nǹkan tí ó ń pe nǹkan míì tó yàtọ̀ sí àlọ́ o ọlẹ́bọ náà ni ó máa jẹ́ òun ní pẹ́rẹ́ ní mùsùlùmí kò sẹ́ni tí ó gbà ní mùsùlùmí. àti rí ẹ̀rí inú àyà tí mo kà yìí sọ́tò alimuran ninety seven ninety eight yìí nípa pé ó lẹ́rìí ká lọ sí hajj àbí in fact ó ní ilé ẹ̀sìn ilé ìjọsìn àkọ́kọ́ tí àlọ́ ò fi kalẹ̀ sórí ilẹ̀ ayé tọ́yì ṣàgbọ́n mo ti sọ fún wa ètò yìí náà pé ànábì Ibrahim òun ni àlọ́ ò pa láṣẹ pé kó lọ mọ ilé yẹn mo ti kárí àbẹ́ ti gbàgbé ni láti ọ̀mú fi ní kẹ́ lọ gbọ́ ẹ̀yin tẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ̀yin tẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ̀ ti rántí mo ti kárí láìpẹ́ yìí nínú àyà Kùránì náà ni tá lọ sọ pé wàá ibà wá níbi tí mo ti ń ka àyà yẹn wípé òun lòún tọ́ka ilé yẹn òun lòún tọ́ka rẹ̀ fún ànábì Ibrahim aleyhi salatu wa salam òun lòún sọbẹ̀ fún ibi tílé yẹn gangan wà ààyè tí káàbà wà yẹn gangan gan ni òun lòún tọ́ka ànábì Ibrahim síbẹ̀ látàsìkò ànábì Ibrahim ní ni Allah tí wàá pàláṣẹ kó yá ilé yẹn lọ mọ́ kó wá di pé wọ́n tún ṣe wọ́n tún ṣe wọ́n tún ṣe wọ́n tún ṣe wọ́n tún ṣe látìgbà náà kó tó wá di òní òun àti ọmọ rẹ̀ eh, kílẹ̀ ń pè anabi Ismail àwọn náà jọ mọ ilé yẹn ṣùgbọ́n ààyè ilé yẹn gangan ó ti wà látìgbà tí Allah ti dá ilẹ̀ ní ààyè yẹn gangan ti wà ń bẹ̀ ìgbà tó wá di àsìkò anabi Ibrahim Allah wàá pàláṣẹ kó yá wọ́n ní kó wá lọ mọ ilé yẹn ló fi wá lé foundation rẹ̀ sí bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn. ìgbà tí wọ́n lé foundation mo ti ka gbogbo àyà yẹn ni ò fẹ́ jẹ́ kí n padà síbẹ̀ o níjọ́ náà lọ́hùn. Allah wá paláṣẹ ẹ lọ sínú suratul hajj ẹ̀ka àyà twenty seven suratul hajj ẹ̀ka àyà twenty seven ẹ̀ka àyà twenty eight ẹ̀ka àyà twenty nine tí mo fẹ́ ka yìí. Allah wá pa ànábì Ibrahim láṣẹ nígbà tó mọ ilé yẹn tán níjọ́ náà lọ́hùn tó mọ́ tán wọn àti Ismail ọmọ rẹ̀ ilé tán sì mọ yìí ṣe hàn pé mo sọ pé àlọ́ọ̀ ló direct wọn pé ààyè báyìí ẹ lọ síbẹ̀ ibẹ̀ ni ààyè tí mo fẹ́ gbé ilé ìjọsìn gbogbo ayé sí tó jẹ́ ilé ìjọsìn àkọ́kọ́ tó wà lórí rẹ̀ bàtà níbi Ibrahim wàá mọ tán ní bá ṣe fẹ́ mọ jọ́nà lọ́hùn àlọ́ wa ni ó yá kéde ànábì Ibrahim àlọ́ wa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ pé wà á dín fi náà síbi hajj ó ìwà ànábì Ibrahim wà á dúró sí àyè yẹn àyè tó mọ yẹn wà á dín fìnnáàsì bilhajj kéde fún gbogbo ayé ńjọ́ náà lọ́hùn é pé kí ogun wọn látọ̀dọ̀ èmi Allah kan wá máa ṣe hajj níbí báyìí ya'tuka rijalan wa ala kulli damirin ya'tina min kulli fajjin amik Allah ni àwọn èèyàn ó máa wá ẹ̀ tí ó fẹsẹ̀ rìn ni o ẹni tí ó wọ ọkọ̀ ni o ẹni tí ó wọ nǹkan kan ni o àwọn yóò máa wá láti gbogbo agbègbè ayé láti ibi tó jìnnà jù lórí ilẹ̀ ayé àwọn yóò máa wá síbẹ̀ ànábì Ibrahim sì dóńjọ náà ó sì sọ ọ̀rọ̀ tá lọ́wọ́ ni kò sọ yìí wàláyé aláwọ̀dẹ́ fàṣẹ sí aláwọ̀ fàṣẹ sí aláwọ̀ fàṣẹ sí ọ̀rọ̀ yẹn ó sọ̀rọ̀ yẹn ó kéde níjọ́ náà lọ́hùn aláwọ̀dẹ́ fi àṣẹ sí i dòní dòní àwọn yẹn lọ sí hajj dọ́ládọ́lá àwọn yẹn ń lọ sí hajj kí wọ́n pè ní hundred billion wàláì hajj ó mọ̀ kún lọ́dọọdún ni àṣẹ látọ̀dọ̀ àlọ́ ni bó hajj ṣe wọ́n tó yìí ǹjẹ́ wàá rí hajj kan lọ́dún kan rí kẹ́ wá sọ pé àbẹ́ẹ̀ rí èrò fà èrò fà ní mọ́kà lọ́dún yẹn owó yẹn ti pọ̀ jù ẹ ti gbọ́ rí ẹ ti rí rí láyé àṣẹ ni kíní yẹn ń bí àwọn ọ̀ṣẹ́ bọ yìí nínú kí á ah, kí ni pírọ́blẹ́mù ẹ̀yin mùsùlùmí kí lẹ̀ ń wà lọ́bẹ̀ yẹn kò yé wọn pàṣẹ àlọ́ là ń tẹ̀lé kò yé wọn alọ́ ni wà níbi Ibrahim kéde àwọn èèyàn ó wà á ní gbogbo ààyè tó jìnnà láàjì wọn wà ìgbà tá lọ wá ń báyà yẹn lọ alọ́ wa ní wálíyà tó wà fún bilbaiti àtìkọ sẹtìrìsẹ o tán bá ti wá wá síbẹ̀ kí ni wọ́n máa ṣe wálíyà tó wà fún bilbaiti àtìkọ kí wọ́n máa yípo ilé yẹn tá à ń pè ní tawaf kí wọ́n máa yípo ẹ̀ lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀méje mo direct yín síbi tẹ́ẹ̀tì ká mi ò sọ̀rọ̀ tèmi pẹ̀lú pé kíní kò sí mẹ́jà gbọ́ ní ọ̀rọ̀ tèmi bá ń sọ àwọn ọmọ ẹlẹ́bọ yìí ń gbọ́ wọ́n ń gbọ́ suratul hajj aya twenty seven twenty eight twenty nine mo kà yín bàtà lọ́wọ́ parí aya yẹn ó ní wálé yàtọ̀ wà fún bilbaiti àti kọ̀ kẹ́ ẹ sì máa rọ kiri ká ilé yẹn òun náà ń pè ní baitul atik òun náà ń pè ní masjidul haram òun náà ń pè ní kaaba kankan ìdánpè ní Baitul Atiq ni pé ilé tó ti wà tipẹ́ ilé alápọ̀nlé tó ti wà tipẹ́ òun ni ilé yẹn láti ọdún náà lọ́hùn látàyé ànábì Ibrahim ẹ wò gbà tó ti tó àwọn àwọn ẹ̀ tí bí ànábì Muhammad ànábì Muhammad bò gbogbo àwọn ànábì Isa ànábì Musa gbogbo wọn ò tí ì dé láti bo sí bo ànábì Ibrahim lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ni ànábì Ibrahim lọ́hùn lọ́hùn lọ́hùn kò tí ì sí gbogbo àwọn ànábì Musa ànábì kíníkan gbọ́ ni kò tẹ̀ gbogbo àwọn yóò tí ì dé ànábì Ibrahim lọ́n lọ́n lọ́n lọ́n lọ́n that is why gan lọ́dọ̀ àwọn Christian gan wọ́n gbà pé òun ni bàbá àgbàgbọ́ the same thing lọ́dọ̀ àwọn mùsùlùmí náà ànábì Ibrahim Allah pa àṣẹ fún ànábì wa Muhammad pé kó tẹ̀lé ìlànà ànábì Ibrahim ni ànábì Ibrahim ní ìpìlẹ̀ fún àwọn kan yìí ẹ ti rí nísìnyí báyìí èmi ti mẹ́rin tèmi wá o nínú Islam bí Allah ló pa wá láṣẹ ká tàwáàfù ilé yẹn bóun nìkan yẹn ṣe wá ń jẹbọ ẹ̀yin mùsùlùmí torí kò clear sí mi bóun ló sì fẹ́ jẹ́ pé à ń dorogún pẹ̀lú àlọ́ o nígbà pé àlọ́ òun náà ló pàṣẹ nǹkan yẹn a dẹ̀ ń ṣe bóun ló ṣe á jẹbọ mo pàyàwó mi láṣẹ ní sípò láṣẹ báyìí ó wá ṣe nǹkan yẹn tí màá tún mọ bínú sí ni bọ̀ tó bá ṣe lọ́nà tí mi ìpa láṣẹ màá bàjá torí pé kì í ṣe ìlànà tí mo gbé fún ló ṣe yẹn tí má pọ̀ mọ́ mi láṣẹ tó ṣe tí mo fẹ́ yẹn gangan gan inú mi á dùn ni bọ̀ tó bá lọ ṣe lọ́nà míì àbí kò ṣe tí mo sọ yẹn nǹkan míì ló lọ ṣe ìyẹn ni màá sọ pé ah, màá bọ̀ ọjà nǹkan tí Allah bá ti pàṣẹ rẹ̀ mo ti ṣàlàyé mo ti mẹ́rin wá lánàá tá bá ti lè pàṣẹ rẹ̀ tó ti ní ẹ̀rí inú Quran inú hadith wọn yìí pé nǹkan yẹn rẹ̀ bọ́ mọ́ kí ni a máa ń pè imtithal li amrillah ta'atun lillah à ń tẹ̀lé àṣẹ Allah ni à ń tẹ̀lé nǹkan tí Allah gbé kalẹ̀ ni torí náà ló lágbára láti ṣòfin òun náà òkè nísìn ó ṣòfin àlùwàlà fún wa ó dẹ̀ ṣàlàyé bá ti ṣe àtẹ̀lé náà nì àtẹ̀lé ó ṣàlàyé òun ló ṣòfin irun fún wa ó dẹ̀ ṣàlàyé bá ṣe kì í bó o sì ṣàlàyé yẹn náà la ṣe ń kí yẹn a ní choice a gbọ́dọ̀ kí lọ́nà mi ó ṣàlàyé hajj náà fún wa ó sì ṣàlàyé bá ti ṣe nínú iṣẹ́ tá a fẹ́ lọ ṣe lọ́hùn ni pé káta wàá fún ilé yẹn tó kí wàá lẹ bọ́ mi yẹn ó ṣàlàyé bá ṣe máa múra fún wa àtẹ̀lé náà ni ó ṣàlàyé báwọn obìnrin wọ́n ṣe máa múra á tẹ̀lé náà nì èyí tẹ́yìn ń ṣe làwa ń bi yín pé kílẹ̀ rí ẹ̀ ẹ̀yin sọ nísìnyí ẹni kò sí àjíǹde lẹ́yìn ikú kílẹ̀ rí ọ̀rọ̀ yẹn ṣèbí mi ti kẹ́rì wá rẹ́gẹ́dẹ́ fún tiwa àjíǹde bẹ lẹ́yìn ikú o lórí ètò yìí náà ni mo ti ṣàlàyé mo ti kẹ́rì wá ẹ̀yin náà kẹ́rì tí ń wá níbi tẹ́ bá ti fẹ́ kó wá kẹ́ẹ̀dẹ̀ sọ ẹni tó sọ̀rọ̀ yẹn ibi tẹ́ ti rí àtẹni tó ní ẹ sọ fún wa náà.

àwa gan fúnra wa lọ́dọ̀ àwa tá a bá fẹ́ pọ́n ọmọ lé àbí tá a fẹ́ pẹ́ nìkan lé a máa ń sọ lọ́dọ̀ ara wa náà a sọ pé àyà alágbájá ọmọ yín mọ̀ bímọ a fi sàpọ́nlé fún ìyá alágbájá yẹn ni èsì kò ló bímọ ọmọ mi ni bọ̀tí mo pè lọ́mọ yín so tí Allah bá fẹ́ sàpọ́nlé fún nǹkan kan ẹ máa ń pe nǹkan mọ́ra rẹ̀ yóò sọ pé wa annal masajida lillah gbogbo mọ́sálásí o èmi ni mo ní Allah sọ bẹ́ẹ̀ sálọ̀ ló bá mi kọ́ ni but ìdọ́fàtú tẹ̀sírìf ó fẹ́ fi gbé àpọ́nlé fún ààyè yẹn ká lè bá mọ̀ pé kìí ṣe ordinary àyè àyè àpọ́nlé ni yóò àfitì sọ́dọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni kàábà náà ó sọ pé faliya abudu rọba hadalbẹ ìtura àwọn ọmọ yìí náà wà ní ọ̀rọ̀ tán sọ wọ́n ní ibẹ̀ làlọ́ ń gbé àyà yìí náà mú wa wọ́n nítorí pàlọ́ sọ pé ọba tó ní ilé yìí ó túmọ̀ sí pé ibẹ̀ ní gbé alọ́ni falẹ̀ yá abudu rọ́bà hadhal bait ẹ máa sin ọba tó nílé yìí kìí ṣe nǹkan yẹn là ń jọ́sìn fún alẹ́bi àtọ̀ amahum min ju ṣe ti rí sẹ́wà hàn ọba tí mò ń sọ tí mo ní ká ẹ máa sìn òun lọ́ba tí máa ń yó yín tí máa ń fún yín lóúnjẹ nígbà tẹ́bi bá ń pa yín wà amanahum òun ní sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ nígbà tẹ́rù bá ń bà wọ́n àti rí ẹ̀rí ń sìn pé kátàwáfù kàábà ò lẹ́rìí bóun ni ó sì wá jẹ́bọ̀ọ́ gbẹ̀ e pé àlọ́ náà ló pàṣẹ fún rẹ̀ tíyẹn ti clear bí ẹja lọ síbi ẹlẹ́ẹ̀kẹta òun ni taqbilu al-hajar al-aswad blackstone eh, blackstone yẹn ó wà ní igun kan níbi igun kaaba igun mẹ́rin kaaba ìkan nínú yẹn ibẹ̀ ni wà òkúta dúdú yẹn tá a bá á kọ ẹ̀gbẹ́ left sí ibẹ̀ láti start ìyípo ilé olúwa yẹn ibẹ̀ láti start ẹ̀ àwọn ọmọ yìí wọ́n á fẹ́ ṣe bí àwọn òkúta táwọn ń bọ̀ wọ́n láwọn náà ń bọ òkúta yẹn ni tọ́ yìí àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ tí mo ti sọ ni pé ní tí àlọ́ ò bá pàṣẹ rẹ̀ ṣé yóò máa jẹ́bọ kò ní jẹ́bọ ó di ní ẹlẹ́ẹ̀kejì àti kàábà o àtòkúta dúdú yìí o àti kàábà gẹ́gẹ́ fúnra ẹ o àti mọ́sálásí ilé olúwa tó wà ń bẹ o wọ́n bí mùsùlùmí kan dáa kó pe àwọn nǹkan yìí kó sọ pé kán ṣàǹfààní fún yóò dẹlẹ́bọ straight sí nǹkan tí mò ń sọ yìí wọn kì á gbọ́dọ̀ sọ pé ìwọ òkúta dúdú yìí ọyá fún mi lálàáfíà tí a bá rí mùsùlùmí tó sọ bẹ́ẹ̀ àbí anybody tó bá sọ bẹ́ẹ̀ ó ti dẹlẹ́bọ kí ló fà á ó ti pe nǹkan míì lẹ́yìn àlọ́ torí òkúta dúdú yìí kì í ṣe àlọ́ tẹ́nìkan bá sọ pé ìwọ kàábà mo dọ́dọ̀ rẹ o dákun jẹ́ kí n máa ta o dákun ọmọ mi tó wà ní nàìjíríà jẹ́ ó lálàáfíà tí n bá ti dé nàìjíríà padà o ìwọ kàábà yìí dákun ràn mí lọ́wọ́ o ìwọ kàábà yìí fún mi lówó wàláì o ti dẹ̀lẹ́ bọ́nu ṣẹ̀ríà islam o ti dẹ̀lẹ́ bọ́nu ṣẹ̀ríà islam torí pé dínú islam dínú hanif ẹ̀sìn islam ẹ̀sìn tí ò ní ìbátan pẹ̀lú ẹbọ ni ẹ̀sìn tí ò gbà kẹ́ ẹ pé nǹkan mí yàtọ̀ sí Allah nìkan ni nǹkan tá à ń ṣe yẹn mo ti ṣàlàyé lánàá pé ṣàáyírùl islam ni àwọn àmì tí Allah sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ báyìí òun làwọn nǹkan yẹn kì í ṣe pé à ń jọ́sìn fún wọn a ò gbọ́dọ̀ pè wọ́n níbi àdúrà a gbọ́dọ̀ pè nǹkan yẹn gẹ́gẹ́ bọ́ ẹ̀yin ẹ̀yin ń pe àwọn nǹkan tẹ́yìn jọ́sìn fún ni ẹ̀ ń pè wọ́n náà ẹ̀ ń pe ilẹ̀ lẹ́yìn ọmọ ẹ̀ṣẹ́ bọ̀ yìí ẹ̀ ń pe àwọn nǹkan tẹ́yìn jọ́sìn fún ni dàrẹ́ẹ̀tì ń ẹ̀ ń pè wọ́n ni ó wà nínú àwọn ọ̀fọ̀ tẹ́ ń pè pé ó hàn ń bẹ̀ mọ̀ pé àwọn nǹkan yẹn ẹ bẹ̀ ó wà ń náà ó wà nínú àwọn nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń fi tì ìlú ó gbé o ẹ̀yìn kan orí orí ó o ṣe ó wà nínú ẹ̀ ń pè nǹkan yẹn ni mùsùlùmí kankan ò gbọdọ̀ pé àwọn islam àwọn àmì nǹkan máa nígbà tí Umar ibn Khattab ẹ̀rẹ́ rí sin òkílẹ̀ rí wípé Hajarul Aswad yẹn ó wà lára iṣẹ́ hajj kí n tún mẹ́rin yìí náà wá fún yín kí ẹ bá mọ̀ pé àṣà dáadáa lẹ́ àṣìṣe bọ̀ Hajarul Aswad yẹn sẹ́ òkúta dúdú yẹn kílẹ̀ rí ẹ̀ pé ó wà lára iṣẹ́ tá a fẹ́ ṣe nígbà tá a bá lọ sí hajj ẹ lọ sínú Sahih Muslim one thousand two hundred and seventy èrí ni màá fi lálàsẹ̀ yàn ọmọ ìṣe mo ti sọ fún yín èmi ò sínú dèrè tẹ̀ ń ni màá fi lálà sẹ́yìn ẹ ní gbà o ṣùgbọ́n àwọn mùsùlùmí alhamdulillah àwọn ò gbà torí pé ìwúlẹ̀ nígbàgbọ́ sí tẹ́lẹ̀ ẹ nígbàgbọ́ sí koran ẹ nígbàgbọ́ sí hadith ẹ nígbàgbọ́ alikiyama ẹ nígbàgbọ́ sálọ ẹ nígbàgbọ́ sí anything kódà ẹ nígbàgbọ́ sí ẹ̀sìn kankan ẹ kàn gbàgbọ́ kẹ sáà máa jẹun kẹ máa mumu kẹ máa mu soft drink kẹ máa jẹ masa kẹ máa kẹ títí tẹ́ fi kú ẹ tún ní tẹ bá kùn kẹ ẹ nígbàgbọ́ sí alikiyama so kò lè wúlò fún yín àbí tálọ̀ bá fẹ́ torí kò sí nǹkan tálọ̀ ò lè ṣe ṣùgbọ́n àwọn tó nígbàgbọ́ sínú Quran tó nígbàgbọ́ sínú hadith tó gbà pé ọ̀rọ̀ Allah ni yóò wúlò fáwọn àwọn lèmi bá sọ tálọ̀ bá rí ló jẹ́ kó wúlò fẹ́yìn náà ah ọjọ́ ti ti lọ o mo sì fẹ́ mú ẹ̀rí yẹn wá inshallah ẹ mọ̀ wọ́rì tó bá dọ̀la ibẹ̀ náà máa ti bẹ̀rẹ̀ kí ni ẹ̀rí pé hajarul aswad òkúta dúdú yẹn òun náà wà lára iṣẹ́ hajj tá a fẹ́ ṣe ibẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́la inshallah ta'ala subhanakallahumma bihamdik ashhadu astagfirka wa atubu bilik. assalamu alaikum warahmatullahi wabarakatuh Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí kẹgbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre lọ́ọ̀yẹ̀ road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.